Jesus. bí mi o ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin iwájú ló yẹ kó pa ẹ̀bí tí ire sí o ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn là ń jẹ lọ Yorùbá. ọmọ ìlà ó ti ṣe èyí sí ìyọ̀wé yorùbá ẹ̀ fúnra ọmọ pàtó já síná agbọ́n ò fúnra kò lóyin ọ̀bọ ò fúnra kò délé hàn Yorùbá ìfúnra màlógún àgbà o. Ọmọ aláṣọ tó wà ní sáà. jẹ̀rọ. ọmọ aláṣọ tó wà kìtà. ọmọ ẹlẹ́rọ tó jẹ́ ẹ̀dùn. nílá ó ti ṣe mo bẹ̀ yín àgbààgbà o. ẹ jẹ́ ìbúrẹ́ o. mo bẹ̀ lẹ́yìn àgbààgbà o. káyọ̀nù síra wa lóhùn ló tọ́. àìrìnpọ̀ a máa jọ mẹ́jọ níyàwó. ọmọ ìyá kan náà ṣáà ní gbogbo wa. pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o àgbà tí òbí nú lọ́mọ rẹ̀ ń pọ̀ jọjọ. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Májàsọ́lá owó bàbá dámì o ohun tó bá wẹ lẹ́nu gọ́bẹ̀nù rẹ̀ sọ. Ibi à ń lọ là ń kọjú sí gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. sowọ́pọ̀ kó lè dá. ẹ̀jẹ̀ òwúrẹ́ torí ọlọ́run. bẹ́ẹ̀nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọ ní ọ̀làdà òru kó wá fẹ́ sọ ní ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní o. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní o. òtítọ́ ní gbé kùtà nílé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ̀mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní pé ní kíkà kìí pè ní. òtítọ́ ní pé ní kíkà kìí pè ní. òtítọ́ ní pé ní òyìnbá kìí pè ní o. òtítọ́ ní pé ní kíkà kìí pè ní. òtítọ́ ní pé ní kíkà kìí pè ní o. òtítọ́ ní pé ní. òtítọ́ yóò lè di dandan. òtítọ́ yóò lè di dandan. yóò lè di dandan yóò lè di dandan ni. òtítọ́ yóò lè di dandan. fẹ́sùn òtítọ́ ó wà á lè di dandan. All Masim Global cancer.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 mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tògbótèkó mo kí yín tẹ̀gbátẹ̀gbá mo kí yín tìjẹ̀bó tìjẹ̀bó mo kí yín tàkókò tàkókò mo kí yín tùkálẹ̀ tùkálẹ̀ mo kí yín tùkàntùkàn mo kí yín tèkìtì mo kí yín tọ̀yọ̀tọ̀yọ̀ mo kí yín tògbómọ̀ṣọ́ tògbómọ̀ṣọ́ mo kí gbogbo yín pátápátá mo kí yín ti french ti french mo kí yín ti german german mo kí yín ti dutch dutch mo kí yín ti gladi gladi mo kí yín ti america ti america mo kí yín ti canada ti canada mo kí yín ti Brazil mo kí yín ti Japan mo kí yín ti Australia mo kí yín pátápátá o. mo kí gbogbo yín pátápátá kò ṣẹ́kù ẹnìkan hmm, ọmọlúkà yín rèé ẹ̀kú lé o ìmọ̀ọ́kú lé o ọ̀ọ́ká bọ̀ o God bless you all mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin èjìká mi tí ò jẹ́ káṣọ jábọ́ mo kí yín Ojo Ayọ̀délé you have been writing ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ I don't know the meaning of that if you want to speak with me please after the program you are free to contact me Ojo Ayọ̀délé ẹni bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò God bless you ẹ ṣe gbogbo ẹ̀yin fans Ọmọlúkà mo dúpẹ́ lọ́wọ́ yẹn ní dẹ́ ń wò mí ní Facebook níṣẹ́ lẹ yadé lè ní inú inú Ọmọlúkà gan dùn pé èmi ti lẹ́ni lẹ́yìn mi o mo ti lẹ́ni lẹ́yìn mi torí bájábá lẹ́ni lẹ́yìn àkọ́kọ́ mo lẹ́ni lẹ́yìn mi mo ti lẹ́ni lẹ́yìn mi o mo ti lẹ́ni lẹ́yìn mi God bless you all mo sọ fún yín sẹ́ ẹ̀ tó o bá mọ̀ pé ojúlówó fans ọmọlúkà ni ẹ́ tó o fẹ́ ṣe birthday send the message sáwàá àwa máa celebrate ẹ lórí program wa that is what I can do for you in return ẹ máa wò wá ẹ máa ra data àwa la mọ tí data sọ ẹ máa ra data ẹ máa ṣe gbogbo ẹ dẹ máa wo gbogbo tá a bá ń ṣe so ẹ máa mẹ́sẹ̀gì wa ọmọlúkà uh, uh, bẹ́ẹ̀dẹ̀ mi sososo time at least tó bá ti ń kú bí ọ̀sẹ̀ bíi mẹ́ta mẹ́rin kẹ́tì jẹ́ ká máa mọ̀ máa ti prepare yín sílẹ̀ máa dẹ̀ celebrate yín bó ti tọ́ àti bó ti yẹ lágbára ọlọ́run láṣẹ ọlọ́run now without wasting much of our time mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ní facebook mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti youtube mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti tiktok bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi tẹ́ tẹ́ tẹ́ tẹ́ máa bá mi pín pín pín pín pín pín pín. ẹ jẹ́ wá lọ straight sórí tí mo torí ẹ̀ wá lénìí o torí pé yorùbá ní bí yorùbá nídìí obìnrin èjẹ kú mọ́lú o èmi ò bá tìjà wá mo tún fẹ́ sọ̀rọ̀ ni fún àyàn ọmọ yorùbá yìí pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọ̀nlá dẹ́ẹ̀dẹ́. ọ̀rọ̀ tí ìgangan ṣẹlẹ̀ ọmọlúkà jáde ó pariwo ara wọn tó sọ pé kó gbẹnu ẹ̀ sọ́hùn. ó kúrò níbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ó bọ́ sí ìwéré ilé màámi pin mọ́mọ́ ọmọ mi kò ní bàjẹ́ fún yín láéláé. ó bá sì wéré ilé wọ́n pa wọ́n ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ wọ́n ṣá wọn wẹ̀lẹ̀wẹ̀lẹ̀wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ wọ́n dó wọn láyà wọ́n gbé ìyàwó wọn lọ gbé ọmọ wọn lọ kò sí tó ṣẹlẹ̀ mo sọ fún yín ìjọba ò ní bá yín dá sí i ó <laughs> lábìlẹ̀ kan ṣòwò wà láìyẹ dítèsí ti wà lọ́wọ́ mi farabalẹ̀ mo máa wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lọ́la ọ̀la ní programu wọn ebi eléyìí tó gbóná ní yàjóyàjó tí mo fẹ́ mú wa ṣebí wèrè ni wọ́n ti pa wọ́n tán ti àtàkì wọn tí gbogbo wa ti ń pariwo ẹ̀yin tèmi ní Facebook ẹ má bá mi pin kò ní bàjẹ́ fún yín YouTube mi ò tí ì rọ́wọ́ yín tó ṣùgbọ́n ó ti ń sún wẹ́rẹ́wẹ́rẹ́ ìlú tí wọ́n sọ pé ogun òkì ń kó nílẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ẹ̀ fúnra ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ fúnra wọ́n ní tọmọdé ò bá bá tàn á bá àrọ́bá Yorùbá ní ogun òjàjà kó kó wọn ní wọ́n gún òjàjàjà kó kó wọn lọ́gbọ́mọ̀ṣọ́ ogún jàjàjà báyìí ó wọ ìwéré ó pa wọn nípakúpa ó dó wọn láya ó kó wọn lọ́mọ lọ <laughs> yorùbá ìyẹn tó wá kéré wọn ní ogun òjàjà kó kó wọn lọ́gbọ́mọ̀ṣọ́ rí ogun ti wọ Ògbómọ̀ṣọ́ abẹ́ẹ̀ tí gbọ́ apépà ti gbé àwọn fúlàní ya wọ Ògbómọ̀ṣọ́ wọn pa lásìkàdì sáwọn sẹ́rí ẹ̀ tí mo tó ń bọ̀ sẹ́. you know i will keep on telling you this ṣé ara wọn dá ìwọ̀n wọ̀nyí wọ́n ti study ìran yorùbá wọ́n mọ gbogbo everything about us. mo sọ nínú last program kan tí mo ṣe babaláwo yorùbá ó ń ṣoògùn fún fúlàní. ṣèbó owó ẹ̀ ló gbé wá nígbà fúlàní bá gbowó tó tówó wá babaláwo yorùbá ń ṣoògùn fún fúlàní wọ́n sọ fún yín mo ní ẹ̀ tí ìmọ̀ nǹkan tó ń bọ̀ wọ́n lóògùn òkè ń jà ó kó wọn ní ìwéré ilé ogun wọ ìwéré ó pa wọ́n <laughs> wọn ò rí kankan ṣe ọba ìwéré ẹnu ẹ wọ gbòòwò ni kò lè ṣe ẹnìkan agbára wà a máa lo agbára a máa ṣe ti bí ẹ tanra yín jẹ kí ló dé dé wá ń ké tantantantan Sunday Igboho gbà wá o yóò ti fẹ́ bá wá pọ̀ o wọ́n ti bó wa láyà o wọ́n tún mú àwọn ọmọ wa o wọ́n tún kóbo wọn o kí ló dé dé pariwo ìsín lẹ́sẹ̀ àmọ́ ipá ọmọ yìí ni Sunday <laughs> wọ́n ti pa mátamátá sí yín lára bàbá mi kan kọrin bàbá mi. Daniel Arẹ́gbẹ́ṣọlá bàbá kẹgùn lẹ́mìí ó ní Yorùbá nation ni àwọn kan ń takò èpè àwọn lẹ ló ń já wọn ni mẹlẹ sọ tẹ bá dẹrù fúlàní ẹ ti dáràn wọn á pa kísà sí gbogbo ní o. àbá ń sọ̀rọ̀ pé Yorùbá nation ìmáàmù ń sọ̀rọ̀ pé yorùbá nation àwọn aṣáájú kírísítẹ́nì wọ́n dákẹ́ rọ̀rọ̀ torí fúlàní ò pànìyàn lójú wọn rí bí fúlàní bá gbalẹ̀ yìí ẹ ó rógo ẹ afghanistan àti turkey wọ́n á gba bíbélì lọ́wọ́ yín o wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ́ba wá dákẹ́ wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin bí Fúlàní bá balẹ̀ yìí wọ́n lè yí wọ́gbó àgbà tí ó kẹhùn sọ̀rọ̀ akẹ́tọ̀ sáré àgbà tí ó kẹhùn sọ̀rọ̀ àṣà kábàkábà o <laughs> àgbà tá bàbá gbọ́ tí lẹ́bẹ̀ẹ́ dún lẹ́yìn ọmọ ẹ̀ akẹ́tọ̀ àṣà ni. wọ́n ní kó kẹ́hùn sọ̀rọ̀ kó sọ̀rọ̀ bí àgbà kó gbóhùn ẹ wo lẹ mi lọwọ mi ẹ̀yin lẹ ẹ̀yin wo lẹ dààmú àwọn ọmọ mi mo wọ o abẹ́fẹ́ yàwó ẹ fẹ́ kú ni ẹ bá sáré ẹ sá dìbò gangan ẹ sá e don enter ogbomoso na by joke na by joke e go enter osogbo by joke by joke e go enter ede e go enter all other yoruba land ẹ eh, tí ì mọ kankan i was even told ipe Fulani ní agbára ní ọ̀yọ́ ọ̀yọ́ aláàfin Fulani tí fúlàní gan níbẹ̀ kì agbára tí fúlàní lò lọ́yọ̀ọ́ wọ́n ní mọ́sálásí bẹ̀ wọ́n fi àyè gbà wọ́n lọ́yọ̀ọ́ ọ̀yọ́ ọ̀yọ́ town ni mo ń sọ yìí o ìlú ọ̀yọ́ wọ́n fi àyè gbà fúlàní débi wípé ó kọjá àfẹnusọ we will keep on telling you this bó bá wù yẹn sọ pé ṣe la hate wọn tó bá wù yẹn sọ pé hatred you call it any name ṣé wọn ò nílẹ̀ tiwọn ni let them go back to their land that is what we are telling all our people ẹni ká gbẹnu wa lọ ẹni ká gbẹnu wọgbó Sunday Igboho jáde ó ní this is barbaric this is ridiculous báwo lèèyàn ṣe wá láti ilẹ̀ tiẹ̀ tó fi ilẹ̀ táwa sórí ilẹ̀ tiwa táwa máa tọ̀ méjì wa a máa bá wa sùn tipátipá a bá wọn màmá wa sùn bá wọn ẹ̀gbọ́n wa sùn bá wọn àbúrò wa sùn tipátipá bá wọn jà a ṣá wọn lára a pa wọn agbébọn a fi tọ̀ méjì wọn a jí wọn gbé lórí ilẹ̀ tọ́lọ́run yàn fún ẹ àwa dẹ ọmọlọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwa ilé ń ké díẹ̀ níṣẹlẹ̀ kógun lọ bọmọ lọmọ nínú ilé ṣe bọ́ dàbí àwàdà ẹ tí mọ wàhálà tó ń pọ̀ ṣe bọ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n dé ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ kú oríire congratulation to your bikitiri o congratulation to your ẹ tí ì rí kankan ọmọdé yẹn mọ màá gbà ìwọ sáà máa ṣe bá ṣe bọ́ náà bá ṣe fi sí ẹ lọ́kàn tó o bá ro ìwà ọmọ yorùbá o ò ní dáhùn o ò ní jẹ táwa wọ̀nyí bá wo ìṣe àti ìwà ẹ̀yìn ọmọ yorùbá èèyàn máa sá ni ló wọ́n dà táwọn àgbà kan ṣe àtẹnumọ́ ẹgbẹ́ yorùbá tó ló dà. ẹ tí mọ mẹmẹ oṣù ẹ Ògbómọ̀ṣọ́ ẹ máa retí wọn ń bọ̀ fúlàní ò kì í ṣe wọn ò ń ṣe iṣẹ́ wọn bẹ́ẹ̀ tí wọn bá ti wá wọn wá tẹsí yín ni they are still going back wọ́n sì padà lọ wọ́n fẹ́ lọ túnra mú wá ní àràbà túnra mú lọ́dọ̀ mọ̀ nígbà rere o. Orlando mi ọ̀wọ̀ ọdún rere ọ̀rọ̀ nígbà rere ọdún nígbà rere ọ̀rọ̀ mọ̀ túnra mú ọdún nígbà rere. Look, ẹ̀yin èèyàn mi, ìdí tí mo ṣe ń pariwo ọ̀rọ̀ tó bá kọ ojú, a kọ inú, a kọ ẹnu kí nǹkan gánágáná tó bàjẹ́ kí àbí kílẹ̀ o tó pọ̀ sí ká nǹkan gánágáná ń bàjẹ́ fúlàní òmìnir dáadáa fún yín á ń tẹnu mọ́ ẹ bẹ̀rù pé ṣe là ń ṣeré ẹ̀yin kan ní ṣe la fẹ́ dógun lẹ̀ ẹ̀yin kan ní wà kí ló dé tẹ́ ẹ̀ dòkó o láròjinlẹ̀ òun ni mo pariwo ní ọ̀sẹ̀ tó lọ yìí ọ̀sẹ̀ tá a lò tán yìí ṣé ọ̀sẹ̀ tá a lò tán ni àbí ọjọ́ mọ́ndé yìí sì ni tí fúlàní tí wọ́n táwọn haúsá fúlàní tí wọ́n halẹ̀ mọ́ yín pé àwọn ò ní gbóúnjẹ wá sílẹ̀ yorùbá àwọn dẹ̀ máa gífù ọ̀dà pé gbogbo yorùbá tó wà nínú káwọn náà kúrò tí Sunday Igboho bá kọ̀ǹtínú. ta ló gbẹ́sẹ̀ lẹ́nu gbó yín dá ilé ṣoko mo ń challenge yín lẹ́nìí ní èmi ẹlẹ́nìí mo débi tán ti ta oúnjẹ mo fẹ́ ro oúnjẹ mo ń woṣù tán kó sílẹ̀ ní seven thousand naira orí mi lu aago gangan ó dún náà pé mo kú o. nígbà tí mo débi tí mo ti fẹ́ ra oṣù ẹ̀yin ọmọ Yorùbá inú bó yín dà ń lò tẹ́ẹ̀bí ń ṣoko tẹ́ẹ̀bí ń pín oúnjẹ ibẹ̀ kó jáde nígbà ayé Awólọ́wọ̀ tó fúnra rẹ̀ ń sì kí ọ ẹ̀ fún yín tẹ́ ẹ tẹ́ ẹ̀ ń gbin rọ́bà tẹ́ ẹ̀ ń gbin kaṣú tẹ́ ẹ̀ ń gbin ọ̀pẹ epo pupa tẹ́ ẹ̀ ń gbin iṣu ẹ̀ gbin iṣu funfun ẹ̀ gbin àlọ̀ ẹ̀ gbin èsúrú ẹ̀ gbin ewùrà ẹ̀ gbin kókò funfun ẹ̀ gbin kókò lambó ẹ̀ gbin gbogbo ẹ̀ náà rẹ́rẹ́rẹ́rẹ́ ebi òkè pa ìran ọmọ Yorùbá wọ́n á gbin èrè wọ́n á gbin sèse wọ́n á gbin pèrègèdè wọ́n á gbin pàpàlà <laughs> Papa làyẹn mi mọ̀ bóyá orí èdè ìlú mi ni mo fi pé tàbí Yorùbá àwọn ọmọ ìlú mi tó wà níbi ìsìn wọn máa rẹ̀ nínú pápá là àti fèrègèdè àti gbogbo ẹ̀ elégédé gbogbo ẹ̀ wọ́n á kó gbogbo ẹ̀ papọ̀ wọ́n á gbìn ebi òpàyàn ọmọ Yorùbá all those things ta ló sọ fún yín wípé a sì lè máa gbìn ṣùgbọ́n ta ló fẹ́ wọnú igbó níwájú AK forty seven táwọn ọmọ Fúlàní kó kiri nínú igbó níwájú lẹ́bẹ́ àdá burúkú tí wọ́n kó kiri nínú igbó ta ló fẹ́ lọ bẹ̀ tó sọ pé òun fẹ́ lọ ṣiṣẹ́ oko àbí wọ́n sọ fún yín pé ìgboro náà fi ń ṣoko ni ṣé ìgboro ni wọ́n ń dáko sí ni ẹ̀yin ọmọ Yorùbá wọ́n halẹ̀ mọ́ yín mò ń sọ eléyìí fún yín ni Fúlàní pílàní yín ni wọ́n lọ múra yín wá ẹ̀yin lẹ́ẹ̀mọ́ ọmọdé yẹn máa rí gbogbo eléyìí ó pariwo ẹni kò gbórí wá kẹ́ẹ̀bẹ́ ó wá délẹ̀ ló ń so gbo àbí Ògbómọ̀ṣọ́ ó délẹ̀ ló Ògbómọ̀ṣọ́ ń sìn gbogbo yín wá kápá ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo Ìgbòho asọ̀pọ̀tì ẹ máa bọ̀ kò sí nǹkan tí Ìgbòho fẹ́ ṣe ẹ̀yin ni kẹ́ ẹ ṣípá ọmọ tó bá ti ṣípá òun ni bàbá ń gbé. èmi ò pé <laughs> mọ̀mọ́ ní kí ló jẹ́ pàpàlà pàpàlà wà ó máa tóbi náà bí àgbàdo ni ó tún yàtọ̀ sí ẹ̀ẹ́ eh, ṣèṣe ó yàtọ̀ sí ṣèṣe ó yàtọ̀ sí kí ni wọ́n lè pe òrogodo nǹkan tó wà náà pé lórogodo ẹwà ní gbogbo what gbọ́dọ̀ sí yìí làwọn màmá yìí ń gbin àwọn dájú wa yìí ń gbin gbogbo ẹ̀ but today we don't have access ṣẹ́ẹ́rì most of àwọn ẹ̀wà tẹ́ ẹ̀ ń sọ wọ̀nyí ló ń kí ọ kidney disease ló ń kí ọ prostate ló ń kí ọ cancer when we were young àti ẹ̀gbọ́n orúkọ tó jẹ́ cancer rí àwọn màmá yẹn when we were young tá a ṣe wà lọ́mọ wíníwìnìwíní táwọn màmá yẹn a rí nínú wọn tó ní egbò lórí ọmú ẹni bá ní egbò lórí ọmú lè ní cancer of the breast náà pé ṣùgbọ́n nígbà yẹn àwọn bàbá yẹn àwọn ìyá yẹn máa ní egbò lọ́mú wọn ó ní àwọn igi ó ní àwọn egbò tó máa já tí wọ́n á sè tí wọ́n á fi fọ ọmú yẹn tí obìnrin yẹn dẹ̀ máa mu ọmú yẹn dẹ̀ máa kí ọ dẹ̀ máa heal lẹ́nìí tóbìnrin bá ní pírọ́blẹ́mù lórí ọmú tó ń ṣe mistake tégbò débẹ̀ wọ́n máa ní ká lọ gé dànù náà àyà ẹ̀ á wá pẹlẹbẹ wá á dọkùnrin ọ̀sán gangan those things does it, it never happens when we were still a little boy àwa ń sọ eléyìí fún yín all those things gbogbo ẹ̀ ló wà nínú gbọ́ wa wọ̀nyí àwọn àwọn gbòǹgbò míì lóríṣiríṣi wà tó jẹ́ pé àǹfààní àti nǹkan tó wúlò ló jẹ́ fún yín àwọn àwọn àwọn ìgbà tá a máa ń jẹ nígbà tá a wà kékeré kò sí èyí tá a rí mọ́ àwọn ìgbà tó máa ń korò bá jẹ́ bí ilé a máa korò lẹ́nu ẹ but today ìgbà ìgbà fúlàní ìgbà nọ́ọ̀tì náà kó wá wá bùjẹ́ bí ilé a tún máa dùn lẹ́nu ẹ ó jẹ́ kúta pa ẹ́ ò mọ̀ all those things tí wọ́n kó wá fún wa níbí they are all with fertilizers torí wọn ò nílẹ̀ ọlọ́ràá wọn ò nílẹ̀ tó dáa fertilizer làwọn ń tà sílẹ̀ wọ́n á ṣe irrigation wọ́n máa fomi wẹ̀ tiẹ̀ pẹ̀lú ẹ̀ á wá sọ bọ̀ǹkùbọ̀ǹkù inú yín á tù wọ́n kọ́ wá fún yín ẹ̀yin náà ẹ̀ máa rà á inú yín á wá dùn ẹlẹ́jẹ̀wà ẹ̀wà olóyin ẹ̀wà ẹlẹ́gbọ̀n ẹ̀wà ẹnigbà ẹ̀jẹ̀ rẹ̀ sì ẹ̀jẹ̀ tọ̀hún àánú yín ṣẹlẹ̀ gbogbo in tó yẹ kẹ́yìn ṣe wọ́n ti bẹ́gi mọ́ gbogbo ẹ̀ mọ́ yín lẹ́sẹ̀ ẹ̀ tí rí kankan and I want to assure you wípé wọn ò fẹ́ bèsì ẹ̀ lórí inú igbó yín nìkan tán bá gba tẹ́ ẹ̀ bá mọ̀ sọ fún yín lẹ́ni àwọn Fúlàní ti ń dá ìlú sílẹ̀ nínú àwọn igbó ọmọ Yorùbá ìlú wọn ti ń dá sílẹ̀ ẹ lọ bèrè ní two thousand and um, I think two thousand and twelve or two thousand and thirteen Ondo state governor nígbà yẹn Mímíkò àti Mímíkò àti governor tó wà lẹ́kìtì then I think it's Ṣẹ́gun Òní ọ̀ mi ìwà mọ̀ bóyá Ṣẹ́gun Òní ọ̀ Fáyọ̀ṣe mi ìgbélé tó jẹ́ inú àwọn méjèèjì there was a meeting tó wáyé ìgbà yẹn wà lẹ́kúlẹ́kúlẹ́kúlẹ́ àwọn Fúlàní àti ìfúnra wọ́n ṣe ìpàdé yẹn ibẹ̀ náà ti make a decision pé damages táwọn fúlàní ń ṣe fún àwọn nǹkan ọ̀gbìn wa pé ó pọ̀ lápọ̀jù pé they must stop it wọ́n ṣe ìpàdé yẹn wọ́n pe gbogbo àwọn olórí fúlàní nílùú àkúrẹ́ wọ́n fún wọn ní ọ̀dà kí ìdí tó dẹ̀ ṣe involve èkìtì ni pé tó bá lé wọn níbi èkìtì state náà máa gbà lọ <laughs> ṣùgbọ́n ó dàbí ẹni wípé ìgbà yẹn gómìnà tó wà lẹ́kìtì àti gómìnà tó wà londo state wọn ò sí ní pátì kan wọ́n fi pátì wọ́n fi bẹ̀rẹ̀ sí ní bára wọn jà wọ́n kọ̀ wọn ò jẹ́ ṣe tó yẹ kán jọ ṣe Ondo State gbégbèsè ńgbà yẹn àwọn Fúlàní yẹn wá sí wíi ibo náà gbà lọ wọ́n gbọ́dọ̀ Èkìtì State lọ ní Ondo State yìí nígbà yẹn kọmitì tí wọ́n set up èmi lọ bá kan nínú àwọn kọmitì yẹn bàbá tèmi ló jẹ́ mo mọ̀ ọ́ dá èyí ti pé ọ̀rọ̀ mo mọ̀ bàbá tí mo mọ̀ bí ẹni mo wó ni tíṣà mi ó kọ́ màmá mi ní skul àgbà afẹ́nifẹ́re ni mo lọ bá nínú ilé mo béèrè bàbá kí ló ń ṣẹlẹ̀ bàbá yìí sọ fún wa categorically pé findings táwọn ṣe findings táwọn ṣe ní Ondo state nìkan settlement àwọn Fúlàní is more than fifty settlement táwọn Fúlàní ní l'Ondo state nìkan wọn ò sọ́tò èkìtì state wọn ò sọ́tò ọ̀ṣun state wọn ò sọ́tò ọ̀yọ́ state wọn ò sọ́tò ògùn state wọn ò sọ́tò èkó ondo state settlement fúlàní nìkan londo state is more than fifty settlement tẹ bá dẹ fíwù ìtò ń ṣẹlẹ̀ ẹ rí wípé ẹnu bodè náà máa ń gbé kiri ṣáṣá wọn sí ibi ibẹ̀ làṣẹ ti ń wá ibẹ̀ làṣẹ ti ń jáde ẹnu bodè ìlú ní ṣáṣá wọn máa ń wà ẹ lọ wo Ìbàdàn ẹ rí i pé ẹnubodè ìlú ló wà ẹ lọ wà Àkúrẹ́ ẹnubodè ìlú ló wà ẹ lọ wo Èkìtì ẹnubodè ìlú ẹ wọ káàkiri bẹ́ẹ̀ ẹnubodè ìlú ni wọ́n máa ń gbé sàṣà wọn sí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ wò tí máa ń ṣàlàyé mi ò kí ẹ̀bẹ̀ bá ṣe rí mi ẹ rí mi bí ẹni tó rí ẹ ò pé I don't care ẹ rí mi bẹ́ẹ̀ni tó wà bias I don't nobody care ẹ rí mi dání tí ò mọ nǹkan tó ń ṣe kò káyé mi but níwọ̀n ìgbà tí mo bá dúró tí mo jẹ́ ìran ọmọ Yorùbá tí mo dúró tí mo sì ń ṣe ọmọ Yorùbá yìí <laughs> èmi ò ní dákẹ́ ọ̀rọ̀ sísọ ọ̀ǹtì tí Yorùbá bá bọ́ nínú ìgbèkùn Nàìjíríà bá há sí ọ̀ǹtì tá a bá bọ́ if Fulani settlement in Ondo is in, in Ondo say is more than fifty. Melo, melo, melo, melo, Nígbà yẹn ni o, assurance wà pé báyìí wọ́n á ti lé ní hundred oṣù ọ̀pá báńkà báńkà ni. Ibi tó wá worst sí ṣe ara wọn settlement inú igbó tó wà yẹn. Wọ́n ti ń sọ ọbẹ̀ di ìlú. Wọ́n kọ́lé síbẹ̀. Oníkálukú wọn á lọ gbéyàwó wọn wá. Wọ́n máa bímọ, wọ́n máa ṣe bí eré bí eré bí àwàdà ibẹ̀ á di ìlú ẹ máa gbé tó ń pè ní binimboko àbí binimbopo ọ̀ bini kìnìkan kìnìkan zauna àkìní ẹ máa gbọ́dọ̀ sí pọ́n bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní ní choice wọ́n á gba ilẹ̀ yẹn wọ́n á gbà mọ́ yín lọ́wọ́ á dàbí pa à ń sọ̀rọ̀ àsọdùn mi ẹlòmíà ní kò lè ṣe é ṣe jáde ẹ kàn máa sọ tí ò jẹ mo gbà bẹ́ẹ̀ kò lè ṣe é ṣe kò lè ṣe é ṣe <laughs> kò lè ṣe é ṣe wọ́n wọ Ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ ibi tó gun ò jà wọ́n rí wọ́n wọ ògbómọ̀ṣọ́ wọ́n ṣá wọn ní ṣàkúṣà wọ́n ti pààyàn <laughs> ẹ mọ kankan. ààrẹ àmọ ìgbò òòṣà owó bàbá dání ìgbò òòṣà owó bàbá dání ẹjù bàbá wọn lọ wọn jà sọlá ju bàbá wọn lọ ojú bàbá wọn lọ Ìgbòho ṣáájú bàbá wọn lọ owó bàbá dárìn ojú wọn lọ èsì ẹgbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn ló ṣe settlement wọn nílẹ̀ Yorùbá tó bá rò papọ̀ is more than one thousand settlement in Yorùbá land all together ṣẹ́rí lọ́nà Badagry ẹ mọ̀ wá àwa <laughs> lọ́nà bàdágìrì tẹ́ bá lọ bàdágìrì settlement fúlàní in between my two ṣé my two níbẹ̀ yẹn láti sùúrù lérè tó fi wọ tó fi wọ kílẹ̀ ń pe ìlú tó fi wọ bàdágìrì settlement fúlàní tó ẹ máa dé tó ẹ máa kọ̀ láwọn inú inú inú inú àtẹ́tí omi kì í ṣọ̀rọ̀ bíi mẹ́rin márùn-ún mẹ́fà etí omi yẹn ni wọ́n ń jẹ̀ lọ á dàbí àwàdà fún yín like joke like joke wọ́n á sàn dé tí omi ṣebí kan táwọn ìjọ ṣe títí títí náà fi sàn dé tí omi lóòdó ṣe tì nílé tó fi wọ ogun àwọn ìjọ àwọn náà ṣe wá tábà máa bẹ̀rẹ̀ sí wọn láwọn ò kì í ṣe Yorùbá ìjọ ò kì í ṣe Yorùbá the real land tí wọ́n ilẹ̀ wọn gángan Bayelsa ni Bayelsa gángan ní ilẹ̀ ìjọ wọ́n ti sún sùn sún sùn sún wọ́n sún dé Ondo state wọ́n sún dógùn state torí àìfúnra ìran ọmọ yorùbá lẹ́yìn sìn àwọn ni wọ́n ń pàṣẹ gbogbo etí omi àwọn ló ní they will tell you pé àwọn ló wà ní bèbè etí omi àwọn ní ìjọ ibẹ̀ kọ́ mò ń lọ. <laughs> Mọ́jà sọ́lá mi òwò ìgbò ó sà owó ràǹbà náàmì. Kí ló ṣe wá? Ẹyin fọ́ọ̀sì ẹ bá mi pin náà. Kí ló ṣẹlẹ̀? Ẹ rí i pé mi ò ń sọ̀rọ̀ fáwọn tó wà ní TikTok ẹ òun wò mí o ò lè láìkí program o ò ṣí ẹ o ò gbígbá ní gift kò sí èyí tó ṣe ọkàn wà ń bẹ tó o bá ní kankan ṣe jẹra jáde kúrò ń bẹ náà at least tó o bá lè fún wa gift wá tiẹ̀ fọwọ́ ẹ tẹ láìkì fún wa kó bá wa láìkì bó o dẹ̀ lè tẹ láìkì wá sí àfún wa ní gift kébé mi náà ń wo láìfù oní láìfù mò ń wo program ẹlòmíì tí mi ì bá rí láì gift fún màá bá láìkì ẹ̀ bí mi láìkì máa lọ wọ́wọ́ máa fún ní gift that is how it is ẹ̀yìn àwọn aṣọ ní program wa ẹ̀ ní bá wa láìkẹ̀ ẹ̀ tún nílẹ̀ fún wa ní gift ẹ̀yin fáǹsì mi eh, ní tiktok ọ̀rọ̀ yóò tí ì yé mi dáadáa o mo máa nílẹ̀ àti gorí òkè kí n lọ ṣe àdúrà ọjọ́ méje tó ní nínú ẹ̀yin tèmi ní facebook kò ní bàjẹ́ fún yín ẹ̀kẹ́ ẹ̀ máa pín youtube mo gbà fún yín ní gbogbo gbà ìgbòho ṣà owó bàbá dá mi wọ́n sọ wípé wọ́n ti ń pa wọ́n ní Ògbómọ̀ṣọ́. ẹ má gbàgbé ó lè dàbí àwàdà but ọlọ́run rí mo rọ́pò mi ó mọ̀ pé gbogbo eléyìí ó tọ̀sí mi ó ń ba ọkọ̀ mi jẹ́ I am not happy hearing all this lórí ilẹ̀ tọ́lọ́run jogún fún ẹ nítorí ọlọ́run ẹ má gbàgbé ní àwọn apá kan ní Yewa Fúlàní wọ àwọn bọ́dá tẹ̀wọ̀n yẹn ó pa àwọn ọmọ Yorùbá ó kọlù wọn ní ìkọkúkọ ó pa àwọn tó kẹpa wọn gé ọwọ́ àwọn míì dànù wọn ṣe wọn báṣabàṣa àwọn tó wà ní ìlú yẹn ò wá ní choice wọn sá kúrò ní ìlú yẹn wọn sá wọ orílẹ̀-èdè Benin Republic lọ di ọ̀la ọlọ́la ìjọba Nàìjíríà ò ṣe anything lé lórí àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ò jòkó kán ṣèpàdé pé àwọn tó nílẹ̀ tí wọ́n sáwọ bẹ̀rẹ̀ báwo la ṣe máa lọ kó wọn padà ó yá ààrẹ ọ̀nà kakanfò ó yá dìde lọ́sọ̀ ètò kó lọ kó gbogbo àwọn tí wọ́n sá kúrò lórí ilẹ̀ wọn tán sáwọ bẹ̀rẹ̀ kẹ lọ kó wọn padà wálé àwọn àgbààgbà ò ṣe é ẹ̀yin àgbààgbà <laughs> ẹlẹ́wù ẹ̀ tù ó ọ̀rọ̀ yìí dọ́wọ́ yín gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí ti gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé ẹ ní màá máa sọ ni torí pé bí mo ṣe ń sọ tó ló ń jáde bẹ́ẹ̀ tiẹ̀ gbá ìgbà tọrọ ti ìbò tó délẹ̀ a sọ fún yín ó délẹ̀ ń sin oṣooṣù gbogbo wa kò ẹnu sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní àbí wọn ò pé wọ́n ní bọ̀dá máa sòótọ́ fún yín àwa dádì àwa dádì Tinubu mò ń sọ mò ń tún sọ ni níwọ̀n ìgbà tó dé tó gbé constitution ṣe bẹ́ẹ̀ ni gan rí lọ́jọ́ tó ń ṣe swearing ẹ̀ constitution nàìjíríà wọ́n gbé sínú báàgì àpò aláwọ̀ àpò awọ wọ́n gbé sínú ẹ̀ wọ́n gbé fún ó gbé sọ́run ó gbé kọ́run pé nàìjíríà tẹ́mi gbé kọ́run yìí o kò ní jábọ́ ó dẹ̀ wọ́n ní kó swear oath ó swear oath that I'm going to protect that he will protect guide and that constitution ló búra sí kò sọ pé i will protect Nigerian citizen. kò sọ pé i will protect all Yorùbá citizen, all Igbo citizen, all Hausa and Fulani citizens kò sọ pé òun á protect Only i will protect this constitution and guide and follow with all my heart so help me God bó ṣe sọ nìyẹn lọ wò ó wà online ah, ó wà online ẹ lọ wò ó ah, constitution yìí ló sọ pé òun máa guide that same constitution is what is killing you and I in Yoruba land today that same constitution tí dáàdi yín dáàdi wa tó pledge tó swear oath tó búra ipò máa protect tó gbé kọ́ọ̀mù bí àjàgà the same constitution yẹn òun ló ṣekú pa yín di ọ̀la. ẹ súnmọ́ bí ká bára wa ṣe lè tó jò títọ́ ọ̀rọ̀ tí èèyàn wọ́n máa ń pòwe yẹn nílùú mi pé téèyàn bá ń jàdùn gbòtàn ó lè rápá gbà razin ẹni tí ò bá jàdún itan kò ní rí apá gbà ẹni mọ̀ gbàdún pósẹ̀ ó yà á ká ẹ̀yin tèmi ní Facebook kí ló ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ lọlẹ̀ láíláí ẹ pín ọyẹ ṣí ẹ jẹ́ kó lọ sókè ṣé ń gbàlàyé mi ẹni tí ò bá jàdún itan kò ní rí apá gbà tí àwa tá a bá dìde tí Ìgbòho Òòṣà bá dìde tí Professor Akíntóyè dìde táwọn àgbààgbà míì nínú ìran yorùbá yìí tí wọ́n dojú lówó ọmọ yorùbá tí wọ́n bá dìde igbó sàn kí yorùbá dá dúró. tí nàìjíríà bá fẹ́ ṣe òtítọ́ kí ló dé tí wọ́n sọ pé ẹ̀yà ẹ wá àfẹ́ ká pín ẹ jẹ́ ká máa ṣe regional government nígbà yẹn ṣùgbọ́n ká sì máa ṣe nàìjíríà wa lọ <laughs> kí ló dé tí wọn ò jẹ́ ṣerú ẹ̀ they will not do it ìwọ ń jàdó itan ó tí ẹ rí kí n gbà ìyẹn la fi sọ fáwọn tó ń pariwo constitution yìí pé kan constitution kọ that will not even solve the problem because àwọn tó ní agbára wọn ò ẹgbà fẹ́ kí ìran Yorùbá ó bọ́ wọn ò fẹ́ kẹ́ ẹ bọ́. ẹ jẹ́ kí n tún sọ àwọn àṣírí kan fún yín dẹ̀ bá mọ̀ sẹ́rí yorùbá tẹ́ ẹ̀ bá dìde tẹ́ ẹ̀ bá gbégbèsè hmm, oh god a lè o a lè tẹ́ ẹ̀ bá gbégbèsè wàláì ó máa le gan ọlọ́run yóò lè mọ́ wa ṣùgbọ́n ilé ìwọ̀n sọ̀rọ̀ èpè reality là ń bára wa sọ yóò lé o yóò lẹ́yìn o báàmì yóò lẹ́yìn o sẹ́gbọ̀n pé ìtẹnumọ́ fún yín sèyí o yóò lẹ́yìn ọ̀rọ̀ tí bẹ ńlẹ̀ yóò lẹ́yìn o mọ̀ sọ fún gbogbo yín màámi hmm. princess victoria aláyíwọlá yóò lẹ́yìn o mọ̀ sọ tèmi ọlámilékan ṣòwò ọ̀rọ̀ tí bẹ ńlẹ̀ yóò lẹ́yìn o ẹ lọ rè kọ́lẹ́ o ẹ lọ kọ́lẹ́ o yóò lẹ́yìn mo sọ mo tún sọ and reason tí mo ṣe tẹnu mọ́ pé kí yorùbá fúnra ni wípé àwọn orílẹ̀-èdè kan wà tí wọn ò fẹ́ kí Yorùbá bọ́ wọn ò fẹ́ kẹ́ ẹ bọ́ àwọn orílẹ̀-èdè bíi bìrìtìkó wọn ò fẹ́ kẹ́ ẹ bọ́ ìdí ni wípé Amẹ́ríkà o UK o Canada o ọpọlọ àti rìsọ́sìsì ọmọ Yorùbá náà fi kọ́ ibẹ̀ mo ń garanti yín ni ẹ lọ sí Amẹ́ríkà the highest number of medical doctors in United States of America as of today is ọmọ Yorùbá ni. ọmọ Yorùbá ni ẹ lọ béèrè mi ìsàsọdùn aláwọn tó wà l'Amẹ́ríkà tó wò mí lọ́wọ́lọ́wọ́ tó sọ pé àwọn non-indigene nínú medical nínú health sector l'Amẹ́ríkà àwọn tó jẹ́ non-indigene tí wọn ò ń sọ ọmọ Amẹ́ríkà rárá ló jẹ́ pé wọ́n rìn wọbẹ̀ ni tí wọ́n dẹ̀ wà ní health sector either they are medical doctors or pharmacists or nurses or whoever whatever tí wọ́n tí wọ́n wà ní United States of America they are about ninety percent lórílẹ̀-èdè America of which Nigeria alone is about sixty percent of them ẹ lábẹ̀rẹ̀ àwọn tó wà ní medical line lamẹ́ríkà tí wọn ò kì í sọmọ amẹ́ríkà tán rìn láti ibi orílẹ̀-èdè tí wọ́n wọbẹ̀ ninety percent ni wọ́n àwọn tó ní ìdíje ojúlówó ọmọ amẹ́ríkà i don't think they are even up to mi ò sọ pé wọ́n tó ten percent tí wọ́n jẹ́ medical doctor ara wọn india nu wọn ara wọn other countries of africa nínú àwọn tá a wá ń sọ yìí of which yo nigeria bó ṣe gbé Nigeria alone is about sixty percent of them nínú sixty percent yẹn Yorùbá alone is more than thirty akójú forty percent gan bó ṣe sọ àwa àti Igbo but Yoruba to the highest number You are my lọ nínú America how do you expect America to be happy pé Yoruba, Yorùbá kẹ́ duro. dá dúró tí duro. bá dá dúró gbogbo àwọn medical doctors wọ̀nyí kí ni assurance pé wọn ò ní padà wá láti wá develop ilẹ̀ bàbá wọn tó ṣẹ̀ṣẹ̀ dúró and you expect them to give you a support pé wọ́n á jẹ́ kẹ́ ẹ lọ. èyí máa ń fọ̀rọ̀ ń ro ọ̀rọ̀ ni. the same thing applicable in UK in Canada. ní orílẹ̀-èdè Canada àwọn top economist àwọn top chartered accountants tó ń mọ̀ nípa accountancy tó ń mọ̀ nípa economy lórílẹ̀‐èdè Canada tí wọ́n mọ̀ nípa lọ́ọ̀ òfin lórílẹ̀‐èdè Canada about sixty percent of them ni wọn ò kì í ṣe Canada of which Nigerian alone is more than forty percent. tí Yorùbá dẹ̀ kó almost thirty percent nínú wọn. ẹ béèrè àwa lè má débẹ̀ aláwọn èèyàn síbẹ̀ tá a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ojoojúmọ́ làwa ń wọ Canada tá a jáde ibẹ̀ láàdé bọ̀ nínú ẹ̀mí à ń wọ Canada ń jáde à ń wọ Amẹ́ríkà ń jáde àìmọye orílẹ̀-èdè tí mo ti wọ̀ lẹ́yìn tí mo ti dé <laughs> lẹ́yìn nìkan. àwọn olórí ibú wọn rìsíìtì wa wọn ti rìpọ́ọ̀tù péèjì wa wọ́n rìpọ́tù péjì mi ní tiktok kí ló kan yé mi mo rán yín sẹ́ni ẹ̀yin òkú gbẹ ilé rí ibú gbogbo ẹ rìpọ́tù ìbáyín po ẹ̀ mọ́ kíní kankan ẹ̀yin òkú gbẹ ìdí ọ̀túnwèrè gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ máa bá yín po ọlọ́run ṣe tó ní kálukú fún kó má bàa sí jà ó ṣe lẹ ti yín fún yín ó ṣe tiwa fún wa kí ló dé tó jẹ́ tiwa ló rọ̀jú mọ́ yín ẹ̀yin ọ̀dájú ìka ènìyàn gbogbo wọ̀nyí bá yọ̀ bá tó bá wù yín kẹ́ jí tó bá wù yín kẹ́ má jẹ sùn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bí kán ń jẹlé wàràwàrà lọ́mọdé tó fo ètìtì ń bọ̀ ó ti ń délẹ̀ wọ́n ti wọ Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ gbóná fọnfọnfọn ní báyìí mi ò débẹ̀ o ìròyìn náà fún wa àwọn tó ń ṣẹlẹ̀ tán rí àwọn náà ń pè wá pé n tó ṣẹlẹ̀ rèé o you expect them to give you a support United Kingdom, America, Canada, you are deceiving yourselves. <laughs> Ẹ tara ń jẹ, ẹ̀yin lẹ máa ṣípá, ẹ̀yin lẹ máa sọ pé no. Òun lè fi sọ fáwọn ará Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ni kẹ́ ẹ ṣípá kí Ìgbòho tó lè sọ pé báyìí kí ni. Ẹ wá pariwo Ìgbòho sí i, Ìgbòho máa bọ̀ o, kí lè pariwo ọmọ ọjọ́ kìíní ànágbà tó pariwo pé enough of this ṣe bẹ́ẹ̀ gbógun tọmọlọ́mọ ni ẹ kógun lọ pa nínú ilé ẹlẹ́nu ẹ̀ mú jù ó ti sọ̀rọ̀ jù nígbà tí wọ́n lọ àtáàkì Ìgbòho títí di ọ̀la ọlọ́la kò sí ọba aládé ilẹ̀ Yorùbá tó comment yìí pé tí ìjọba ṣe yìí ó kù díẹ̀ káàtó yàtọ̀ sí ọba kan àbí méjì tó sọ̀rọ̀ ọba kẹta olókèjà àti ọba kan ní Ṣókólú ó yá bàbá rígà ọdún àwọn méjì yẹn nìkan ni wọ́n sọ̀rọ̀ gbogbo àwọn ọba tó ń jẹ́ ọba àwọn ọba ọba ọba ọba ńláńláńlá nílẹ̀ Yorùbá ibo ni bàbá wa Ọ̀jájá wà kí ni wọ́n sọ títí di ọ̀la Ọ̀jájá ò já kankan kò sọ anything lórí ọ̀rọ̀ ibo la láàfin tẹ bá láàfin ò tí ṣé láàfin ti kú gbà yẹn ni aláàfin ò tí ì kú kò sí ní tí wọ́n sọ kí ló náà sọ kí la lákèlè ẹ̀gbá sọ kí la wújalè sọ kí lè wí ilé adó sọ kí ni déjì ìlú àkúrẹ́ sọ kí ni atáọjà òṣogbo sọ kí ni ọwá òbòkun ìjẹ̀ṣà kí ló sọ kí ni àwọn ẹlẹ́kọ̀ọ́ kí ló ẹlẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ kí ló sọ gbogbo àwọn ọba ńlá ńlá ńlá ńlá ńlá ńlá kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe àjákì Sunday ọmọdé yẹn mọ́ bí ọ̀la àfi tó bá ṣẹ̀ máa sọ̀rọ̀ lọ́la kò sí nínú wọn tó ṣe pẹ́kẹ́ ìsìnlẹsẹ mọ ìpè Sunday dọmọ yín òun ò sọ pé òun ò sọmọ yín tẹ́lẹ̀ ewúrẹ́ ò sọ pé òun ò sọmọ ìyá àgùntàn àgùntàn lórí ìyá tèwọn òbí ẹbẹ̀ sí ní wọ́n oríṣiríṣi ẹ̀sùn sọmọ lọ́mọ lẹ́sẹ̀ ẹ̀ka ẹ̀sùn eléyìí ẹ̀ka tọ̀hún sí ẹ̀ ó ti ń sọ̀rọ̀ jù ó ti lùsì jù ẹ̀ ètò sọ pé ká má wà láàsán o òru ni kẹ́ ẹ wá o kìíní kan ẹ̀ sáà má ti àbíkí oríṣiríṣi ẹbẹ̀ sí ní anybody can say anything at any time bọ̀tí náà sọ pé kẹ̀kọ́ ọmọ ọlọ́mọ mọ́ jù. tó bá jẹ́ pé Sunday jáde lọ́yìn tó bá wọn mú bọ́n tó bá wọn fèsì ara wọn ni tó rí yàn pa èyí ilẹ̀ ẹ̀ tún bílẹ̀mù ẹ̀ pèsè bá sọ pápá àyàn ni. mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ yín kì í ṣe pé ráúráú tí Sunday bá dojú kọ wọ́n jọ náà kì í ṣe pé kí mẹ́rin márùn-ún má bọ́lẹ̀ nínú wọn. òun àtàwọn ọmọ ẹ̀rọ ọlọ́yà ẹgbẹ́ra tó bá kan kíkú kájọ fèèsì kan tó lè sọ pé kinní kan at least mẹ́ta mẹ́rin márùn-ún nínú àwọn tó wá bẹ̀yẹn wá balẹ̀ ṣùgbọ́n torí ọlọ́run dídì fi ọpọlọ sí ní orí pé má dá o bó ṣe dé yìí wọ́n náà kó rọra kó jáde kó escape má bá má dojú ìjà kọ́wọ́ ọlọ́run dẹ̀ gbogbo ṣe é ṣe nǹkan ẹ̀ níbẹ̀ yìí lẹ kọlù ọ̀pọ̀lọpọ̀ yìí fi sọ́dọ̀ yẹn ẹbí ṣẹlẹ́yà títí títí ọdọ́fíìsì mi jọ́ ẹnìkan bẹ̀rẹ̀ sí ní bíbí ṣe yẹ̀yẹ́ ah! ọ̀gá ẹ̀ ti sáwọ́ gbọ́ ọ̀gá ẹ̀ ti họ ọ̀gá ẹ̀ mo wá wò títí ó ṣe mí kí n rí ìbọn kí n yìn fún but kò kò wá jọ bẹ́ẹ̀ torí pé kí ni mo rí pé kò ní òye mi tó o bá yìn mí máa yinra mi army B fifty trained personnel wọn ò tún ṣe ordinary army àwọn trained personnel tó ń bá DSS ń ṣiṣẹ́ wọ́n tún yàtọ̀ wọ́n tún training wọ́n tún ó tún lẹ́tí kẹjú tàwọn army kan lọ tó lọ bíi hundred ó lóye mọ́tò tí wọ́n sọ pé ó lòdì débẹ̀ wọ́n wọnú ilé ọmọkùnrin yìí escape lọ tẹ́ ẹ̀ bá yìí èmi yìí o àwọn aláṣẹ ilẹ̀ Yorùbá dẹ̀ yìí pé iṣẹ́ ló ṣe ìwọ jẹ́ ká ọlọ́pàá méjì ká ẹ mọ́nú ilé o ò lè rí mi ságà o ò lè mọ bí wàá ṣe lọ wọn á mú ẹ síkú wọn á káwọ́ ẹ sẹ́yìn wọn á kó àkọọfù sí wọn máa wà ẹ lọ wọn á tún máa gba àpò ọyá move kàṣí kàṣí kàṣí kàṣí mọ̀nàká kàṣí ṣùgbọ́n ọmọdé yẹn mọ́ ó púrùfù pọ́kùnrin lòun máa ja masala máa kíkanjú lójú ogun ó ti délẹ̀ ìtakítóyè pariwo ìtí Sunday Igboho pariwo òun lẹ̀ ń fojú rí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ìtọ́ ṣẹlẹ̀ lọ́wọ́ tí wọ́n wọnú chọ́ọ̀chì tán pa àwọn tó wà nú chọ́ọ̀chì ní rẹ́kẹrẹ́kẹ kí lè gbọ́ tẹ́ ẹ̀ bá mọ̀ wá ti ṣe findings dé lẹ́bù kan wọ́n wá fi ọ̀rọ̀ wọ̀nyẹn wọ́n fi test grand me wọ́n wá fi ṣe test grand me test rọ because they want to launch their jihad mo dẹ̀ sọ fún yín di ọ̀la gbogbo àwọn tẹ́ ẹ rí yẹn they are not sponsoring themselves wọ́n ní àwọn tó ń sponsor wọn lọ́ràm àwọn iraki àwọn iran àwọn qatar àwọn saudi arabia àwọn bá pakistan àwọn turkey àwọn kọ́ńtì wọ̀nyí ló ń fún wọn ní backup pé ẹ lọ because mission wọn ni pé kí gbogbo àgbáyé kó di mùsùlùmí kó dilẹ̀ mùsùlùmí pátápátá that is their mission that is their that is what is in their mind àwọn ló fún àwọn pípù yìí ní backup pé a máa bá yín ja ìjà yẹn a máa bá yín gba ilẹ̀ yẹn sẹ́yìn ṣe wọ́n wà kò kò pamọ́ it is on records turkey ló ń supply àwọn pípù yìí ló ń supply wọn ní weapons tó ń lò turkey ló ń supply wọn wọ́n á gbé bá ọ̀nà nìjẹ́ bọ́dà nàìjíríà sọ pé wọ́n ti gbogbo bọ́dà wọ́n sì ti nìjẹ́ republic wọ́n sì sílẹ̀ n kò jẹ́ pé ṣe ló ń fo gọ́tà báwa ṣe ń fo gọ́tà àwọn ọ̀bẹ̀nẹ̀ republic wọ́n sì ti nìjẹ́ ilẹ̀ wọ́n kọ́ nǹkan wọlé bó ṣe wù wọ́n mọ́tò àwọlé ọ̀kadà àwọlé wọ́n á kẹ́rù tó wù wọ́n wọ́n á kó bọn wọ́n á kó weapons lóríṣiríṣi wọ́n kó ba nìjẹ́ wọ́n kó ba ibẹ̀ wọnú nàìjíríà ẹni tí ò gbọ́n òun làwẹ̀ ẹ́ gbò ẹ̀yin lẹ ẹ̀gbọ́n ẹ̀yin lẹ ẹ̀gbọ́n tó ṣe yín. èmi ọmọ mi níṣẹ́ rí mi ò kórìíra ẹnikẹ́ni ṣùgbọ́n ọlọ́run fi ọlọ́run fi ilẹ̀ oníkálukú ó fi jogún fún ìran gbogbo ìran ni tiwari nílẹ̀ yorùbá kò yẹ ká lajú wálẹ̀ kan gbà mọ́ wa lọ́wọ́ we must shiba this time around ẹ̀yin youth ẹ jẹ́ advice yín ẹ̀yin youth ìlú ni mo mí ni o ẹ má ṣe yúùtù kẹ sátẹ̀lú olóṣèlú mọ́ tẹ́ o bá lóun ṣe yúùtù tó ń sátẹ̀lú olóṣèlú ayé ẹ ti ta lójú ẹ̀mí ẹ. tó o bá jẹ́ youth tó o sì ń gbọ̀n jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ń tẹ̀lé olóṣèlú wàhálà bá ẹ. o mọ agbára tó o ní you don't know the level of power you possess that is why you turn yourself to a puppet to, to, to, to a door to all those politicians. And they will continue to ride you. Wọ́n á máa gùn ẹ́ mẹ́. Wọ́n á máa gùn ẹ́. Àwa àwa àwa bá àwa náà sátẹ̀lé wọn. <laughs> Àwa I supported a politician for more than twelve years nǹkan tí ẹ̀wà tó dìdì di odidi ọdún mẹ́wàá gbà nínú ọdún nínú ọjọ́ orí mi mo sá díjú bí eléyìí mo ń tẹ̀lé mo ń díjú mo ń tẹ̀lé máa tún lọ jẹ gbèsè gbá lóòrùn máa tún fi ṣiṣẹ́ fún arántí ní arántí mo ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe I was in his house lọ́jọ́ kan fáwọn ẹ̀ẹ́dẹ́ tó sọ pé àwọn àrùn pàrí ká jáde nínú ilé o ẹ̀ mọ nǹkan kan sẹ́ẹ̀ ọmọ ẹ̀ lọ́jọ́ orí mo jù lọ ìwé ló kà jù mí kì í náà ṣe pé mi ò fẹ́ kàwé bàbá mi ò lówó ni ìyá mi ò dẹ̀ ní ìwé ló kà jù mí lọ mo mo lọ́pọlọ jù mo dẹ̀ mo dẹ̀ jù lọ ìdè ó wọ ọdún sí ti rú mo sọ àwọn ẹgbẹ́ wa who what are what are those people doing here all this ref laugh ó dẹ̀ sọ àdẹ̀gbọ́ nínú ilé olóṣèlú mo sìn for ten years I come proud of anything but this is my achievement from you and that is olóṣèlú for you wọ́n bá rí ẹ pé o lẹ́bùn kò sọ́mọ Yorùbá tí o wà talented wọ́n bá ti rí ẹ that you a talented person wọ́n máa wọ́nà bó ṣe máa sọwọ́ ẹ̀ délẹ̀ kẹlẹ́lẹ́ ni bó o ṣe ní wúlò so that o ò nílè overtake àwọn tàbí kó overtake ọmọ wọn forever that is what they will continue doing to you tó o bá jẹ́ ọ̀dọ́ tó o sátẹ̀lé olóṣèlú tiẹ̀ ta but let me advise you as a youth gbọ́ mi eléyìí tó ní fúlàní náà tàkì ẹ ṣe fọ́ọ̀mù youth coalition tẹ ẹ máa dìfẹ́ǹdì ilẹ̀ yìí tẹ ẹ bá kọ̀ tẹ ẹ bá kọ̀ tẹ ẹ bá kọ̀ à wàhálà ń bọ̀ o rẹ́rẹ́ máa rún o mo sọ tèmi fún yín ẹ bá létí mi kó gbọ́ ohun tẹ́mi ẹni tó bá lè jù ní gbogbo ọ̀ǹdẹ́ mi sọ mo ti sọ tèmi o ìwọ tó bá wù kó gbọ́ bó bá dẹ́wù ẹ kó má gbọ́ that is your own cup of tea o mo ti sọ but èmi máa máa pariwo torí pé kí ni ìwọ̀nba lágbára tèmi náà mọ̀ ìwọ̀nba lágbára mi mọ̀ I cannot do it alone igi kì í dágbó ṣe ẹ̀yin ni ká ẹ dìde káwa sowọ́pọ̀ pẹ̀lú yín ẹ̀yin ni ká ẹ ṣípà kí ọmọ adéyẹmọ sowọ́pọ̀ pẹ̀lú yín if you can do that ẹ rí i pé a máa bá ìrìn àjò wa débi kan ẹ bá lè gbìyànjú ìrìn yìí ó máa débi kan Sunday sọ̀rọ̀ lásán ọmọ adéyẹmọ sọ ọ̀rọ̀ jáde lásán pé òun fún yín ní ọjọ́ méje jáde kúrò lórí ilẹ̀ yorùbá ẹ wo action tí wọ́n ń tẹ̀lé wọ́n láwọn ònígbó wọ́n bẹ̀ sí ní kàgbùrù ànígbó ń jẹ wá mọ́ a máa stop ẹ̀ à ń lé gbogbo yorùbá à ń ṣe gbá àṣà wo you see what is happening tá a bá wá take action jù yẹn lọ ń kọ́ ẹ mọ̀ pé àwọn gan mọ̀ pé nǹkan bá wọn they must leave wọ́n nílẹ̀ wọ́n ní àlùmọ́ọ́nì àwọn náà ní mineral resources dáadáa wọ́n ní dáadáa wọ́n kàn mọ́ mọ́ wọ́n ya wọ́n ya olè aláìnítẹ́lọ́rùn olójú kòkòrò ẹ̀ dání tí ìbá ṣe bẹ́ẹ̀ ni tí ìbá ṣojú kòkòrò àtàìnítẹ́lọ́rùn kò yẹ kọ́mọdé sọ pé orí màálù òtó òun mú dání tí ìbá ṣojú kòkòrò olè àìnítẹ́lọ́rùn ó yẹ kọ́mọdé lè jẹ́ kórí màálù tó láti mú gàrí àwọn ọlọ́run kẹ́ wọn pẹ̀lú mineral resources dáadáa but ẹ wọ wá ń bí kò tẹ̀ sí ìta rí kò sí ìta kí aago. ọmọ adéyẹmọ ọ̀rọ̀ àṣẹ máa wòran ọlọ́run ti pè ẹ́ ó yàn ẹ́ gbọdọ̀ bọ̀kọ́ náà máa ṣe ẹ́ lógo. ìwọ tó o bá mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ká ẹ lára ẹ̀yin ni kẹ́ ẹ kóra yín jọ ní ìlú sí ìlú ẹ sípa yín káwa náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín ká lè jọjọ make sure pa defend ilẹ̀ yìí hey God hey God màá mi yọ ọmọ lára olórí màlúù tóbi jù <laughs> ojú kòkòrò lọmọdé fi sọ pé orí màálù òtó òun mu gàrí kábà kí ló dé <laughs> oh my people oh oh my people o oh. ńlá lélẹyìí o lè já skéèdì o <laughs> well i love laughing mo máa fi ń pa ìrònú rẹ but ẹ jẹ́ sọ kíní kan fún yín tí bá débi tí bá dọ́gbọ́n rẹ̀rin lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo fi mo fi mú ìrònú kúrò ní o I am a person tó jẹ́ pé mo ní emotion máa ń drive mi dáadáa tí n bá jáde tí mo rí rèjì táwọn èèyàn fi ń jìyà ó ń tọ̀sì mi a tún wá jẹ́ pé mo tiẹ̀ wá ní nǹkan ìbá tó dáa I I could have assist them in one way or the other people were suffering. Ìyà ń jẹ àwọn èèyàn. Ìyà ń jẹ tí bá ronú ìran ọmọ Yorùbá tí bá ronú àwọn nǹkan tọ́lọ́run fi kẹ́ Yorùbá ní gbogbo ọ̀nà. Ẹ̀kún máa ń gbọ̀n mi ni. Gbàmí máa jókòó máa dá sọ ẹkún. máa dá Ìyàwó mi á wà fọ́sà ní ọmọkùnrin máa para ẹ kí ló ń dá sọ. I will be talking to myself. Màmá jà, màmá dájà. Mama, màmá react bí mo ṣe face fèsì ẹnìkan. Màmá say because ó tọ̀sí máa dì be? Tí n bá débi tí mò ń ṣe tí mo mo kàn fi ń pretend ni láti pa ìrònú rẹ. I don't I am not happy with Yoruba situation with the condition, current condition of Yoruba, Yoruba land, I am not happy. Ó jẹ́ jẹ́ pé àwọn but they sọ suffering you inú tèmi ò dùn. Inú mi ò dùn o. So, lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, ẹ kú àlejò, ẹ kú oríire ọlọ́run á gbà ọlọ́run àgbà gbogbo wa o ẹ ṣe o ọmọdé yẹn máa o ọmọ nígbà tí mo ń jẹ́ lẹ́ẹ̀kan sí i fún àǹfààní ẹ̀yin tẹ bá nílò ilẹ̀ tẹ fẹ́ ra lẹ̀ ẹ fẹ́ fi kọ́lé ẹ fẹ́ fi kọ́ shopping complex anywhere yóò bá là ẹ kàn sọmọ lùkà bó dẹ̀ jókòó lẹ́fẹ́ fi ṣe ó wà ní rẹpẹtẹ anywhere tẹ bá ti ní ìdí ẹ kàn sí wa ẹ má jẹ́ kẹ́rù fúlàní bá yín ẹ̀yin náà ó yẹ kó yé yín ẹ dá fi ẹ dá sáà sáà dé mọ́ bẹ̀bẹ̀ tá a bá ti sọ̀rọ̀ nọ́mbà mi is zero seven zero four six zero nine two four eighty four that is my number again zero seven zero four six zero nine two four eighty four that is my number ẹ pè mí sí whatsapp ni o má pè dàrẹ́tì o tó bá pè dàrẹ́tì mo lè má gbé e whatsapp ni kó o pè sí ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ tiẹ̀ ìbùkún ní fórílẹ̀-èdè yorùbá ẹ má wọ ọmọlúkà ń ràn o ẹ́. Eh? ọdún lálágbé ni wá àwa náà dẹ̀ ti gbà ọlọ́run ló ń tọ́jú ọmọ tí ò ní bàbá màálù tí ò ní rù ọlọ́run ní bá a lé sinsin ẹ̀yin olólùfẹ́ ọmọ lúkà ẹ ti ẹ tún ti fi mílẹ̀ ti pa mí tì o ẹ ti pa mí tì o ẹ má jẹ́ fi gbé bọ́nú o ìsìn ní borúkọ ara mi jẹ́ o ẹ dákun ẹ̀bẹ̀ mo bẹ̀ yín o ẹ fúnra yín fún mi ẹ fúnra yín pé amaduka send your account kẹ́ ẹ fi nǹkan bẹ́ẹ̀ èmi ò ní wá lu jìbìtì mi ní parọ́ fún ẹ ẹsẹ̀ kan dùn mí ẹgbẹ́ mi ro mí ó rẹ ìyàwó mi mi ì ní ṣèyẹn o tó bá fún mi ò fún mi ní àjẹmọ́nà ni that is why I am begging you now tọ́lọ́ bá fi sí ẹ lọ́kàn má fọmọ lúkà lẹ̀ má fi mí lẹ̀ bùkátà pọ̀ lọ́rùn tèmi náà <laughs> bless you ìbùkún ní fọ́rílẹ̀ èdè Yorùbá ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ fọlọ́run sọ àmì àlùkò Ọlọ́run á pọ́n ẹ lé o ó yá ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá bẹ̀rẹ̀ sí ní kọtì ẹ̀ ní kọ́mọ́nkéré ní kọ́mọ́nkéré ní kọ́mọ́nkéré tí n bá ti rí mẹ́wàá à ń lọ ló fẹ́ lù tì tí n bá ti rí mẹ́wàá we dey go be that ẹ̀yin fans mi ní youtube mo gbé fún yín tó o bá ń wò mí ní youtube tó o ti subscribe i'm begging you please do subscribe sọmọlúkà great tv má wò mí níran subscribe go sọra ẹ di member wa just click on membership and turn yourself to be one of our member please the bless you. mo ti rí mẹ́ta ìbùkún ní fórílẹ̀-èdè yorùbá yẹn mo ti rí mẹ́ta ó kù méje kó pé ọ̀yà kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ìbùkún ní fórílẹ̀-èdè yorùbá ìwọ náà lè kọ́ lẹ́ẹ̀mẹ́ta ó lè kọ́ lẹ́ẹ̀mẹ́ta